نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adákọ́ fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àtọ́rọ̀ sọ́látù fún anábíwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣe ọlọ́run ọmọ ará lè ń ṣe ọlọ́run ọba kí mo bá oníkálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin la ilaha illallah ní ìtẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tíra الشيخ عبد الرحمن بن ناصر الصعدي رحمه الله سينقني منهج السالكين وتوضيح الفقه في الدين قال الشيخ رحمه الله الأصل فيه قوله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم البقرة الآيات عليك في أتشاليه ìtumọ̀ asiyam ma'ana asawm ash-shar'i kí ni ìtumọ̀ tí a ń pè ní àwẹ̀ ní àgbọ́yé ti ẹ̀sìn àwa mùsùlùmí àti yàtọ̀ tó wà láàrin yẹn àti ìtumọ̀ ń pè ní asawm lélẹ̀ lárúbáwá àtúnláǹfààní àti ṣàlàyé àwọn ìran orílẹ̀-èdè tí àwọn àwẹ̀ tí ó pín sí nínú Islam àtúnṣàlàyé kí ni àwọn ìdájọ́ tó ń bẹ fún àwọn apá kan àwẹ̀ nínú Islam lẹ́yìn náà àdẹ̀jẹ́ kó yọ ọ́ra pé ẹ̀kọ́ àwẹ̀ tí àfáwà tí wọ́n kọ tí wọ́n ti síwájú. Si kìí ṣe àwẹ̀ kankan tó ju àwẹ̀ Ramadan lọ torí pé yẹn ni òpó kan nínú òpó Islam tó jẹ́ òpó ẹlẹ́ẹ̀kẹrin bákan náà pé ọlọ́run ọba yóò ṣe àwẹ̀ lọ́ranyàn lórí àwọn mùsùlùmí láì ṣe pé wọ́n dáràn fọlọ́n sọ lọ́rùn ó sọ àwẹ̀ bí ọ̀ranyàn gẹ́gẹ́ bí ẹ̀sìn fún wa kò sí àwẹ̀ náà tó àfi àwẹ̀ Ramadan torí ìdí eléyìí afáwa ti ìdájọ́ àwẹ̀ Ramadan síwájú lábẹ́bẹ́ wọ́n ní al-aslu fihi qawluhu ta'ala wọ́n ní ìpìlẹ̀ tó sọ àwẹ̀ Ramadan tó sọ di ọ̀nà yẹn fún wa òun náà ọ̀rọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó ń bá wa sọ nínú suratul Baqara nínú suratul Baqara ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladina amanu ọlọ́run ní òun pe àwa mùmìnì kọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó lékún mọ́ ni wa afáwa Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bí Ibn Kathir ṣe mọ́ wá nínú tafsiri rẹ̀ wípé idha sami'tum ya ayyuhal ladhina amanu tẹ́ bá gbọ́ tọ́lọ́run bá pè ẹ̀yin onígbàgbọ́ òdodo tó ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin mọ̀mìnì isma'u war'u ẹ̀la ìtì yín lẹ̀ kẹ̀sì sí ọkàn yín lẹ̀ inna khayran ya'murukum bihi bóyá orí kan bẹ tọ́lọ́wọ́n ọba tó fẹ́ payín láṣẹ rẹ̀ aw sharran yanhakum anhu àbí aburú kan bẹ tọ́lọ́wọ́n fẹ́ ṣeré wọ̀ fún yín ló dá sí pé ibi tí àwọn alùsùlẹ̀tì wal jamaa tí wọ́n dúró sí wípé al-iman yazidu al-imanu yanqus imani amalekun bẹ́ẹ̀ sì ní máa ní àmà dínkù lára àtọ́kalẹ̀ lórí nìyẹn ọlọ́wọ́n bò ní lo gbólóhùn yá ayọ́ lẹ́sìn náà àmànú kó má jẹ́ iṣẹ́ kan ló fẹ́ ká ṣe yálà tọ́làbò fẹ́ẹ́lẹ́n ká ṣiṣẹ́ kan àwòtárìkù amẹ́lẹ́n àbí ká fiṣẹ́ kan sílẹ̀ ìkan méjèèjì ni ọlọ́wọ́n bá ní yá ayọ́ lẹ́sìn náà àmànú kutiba alaykum as-siyam òun náà bá allah subhanahu wa ta'ala òun ṣe as-siyam òun náà ní àwẹ̀ òun ṣe ní ọ̀ràn yẹn lẹ́yìn lórí kataba ala kataba ila ó yàtọ̀ síra wọn katabtu ilayka risalatan mo kọ lẹ́tà كتبت عليك العمل مسيسك لارن يليلري تبتني على كتب على يتمنيك أوجب وشلارايا يتمنيك رب الله سبحانه وتعالى قلني إن الصلاة كانت في على المؤمنين kìtàbàn kátàbà àlà kìtàbàn mọ̀kútàn ọlọ́run bá ti ṣe irun lórí mọ̀mìnì ọlọ́run èèyàn mọ̀kútàn pẹ̀lásìkò so kátàbà àlà oníkíni ìṣe nǹkan lọ́rọ̀ yẹn ni oníyá ayéwọlẹ́dẹ́nà àmẹ́nu ọlọ́ni لا جناح عليكم إن نرى وصية so ìbẹ̀rẹ̀ náà nìyí ọ̀rọ̀ kátàbà náà ni kátàbà àlà so tàbí ká lọ́nbẹ̀ ni pé yàtọ̀ wà níbi kátàbà ìlà àti kátàbà àlà so kátàbà àlà òun ni ìṣe nǹkan lọ́rọ̀ yẹn àmọ́ kátàbà ìlà ìkọlẹ́kà sí yẹn ọlọ́run yà yọ ẹlẹ́dínlẹ́ àmẹ́nu ọlọ́lẹ́yìn mọ̀mẹ́ni kutiba alaykum as-siyam mo kọ ààwẹ̀ lọ́nà yẹn lẹ́yìn lórí mo ti ṣe lọ́nà yẹn lẹ́yìn lórí kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bóun náà bá ṣe ṣe lọ́nà yẹn lórí àwọn tó wá síwájú yín àwọn àfẹ́sìn àwọn mufassiróòlù ìyàtọ̀ inú bẹ láàrin wọn lórí pé ààwẹ̀ wo gangan àbí àwọn ta ni ọlọ́run ọba ló ṣe àwẹ̀ lọ́rùn èèyàn lé lórí tọ́lọ́n dárúkọ nínú àyà yìí bákan náà irú ìran àwẹ̀ wo ni mélòó ni ìgbà wo ni ọ̀rọ̀ pọ̀ àwọn mẹ́wàá ni kàmá kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bá ṣe sí lọ́rùn èèyàn lẹ́yìn gẹ́gẹ́ bá ṣe sí lọ́rùn ilé àwọn tí wá síwájú yín wọ́n ní àwọn náà ni ahlul kitab àwọn yahudi àwọn nasara àwọn míì wọn láwọn yahudi nìkan ni àwọn míì wọn láwọn yahudi àti nasara ni àwọn míì wọn ní àwọn ahalul kitabi ni àwọn míì wọn ní ramadan ni àwọn míì wọn ní kì ramadan ni pé ọlọ́run ṣe ààwẹ̀ twenty lọ́nà yẹn lé wọn lórí wọ́n wá fi mẹ́wàá kún fúnra wọn tó ti yé látara yẹn nìyí ọlọ́run tún wá fi mẹ́wàá lé lọ́rùn yẹn lé wọn lórí kò fi wá di fọ́ọ̀tì ẹ̀rìkì fọ́ọ̀tì làwọn ń gbà tó ti yé sọ̀rọ̀ pọ̀ láàrin yẹn tó ti pé kò sí nọ́ọ̀sù kò sí evidence tó rinlẹ̀ wípé tọ̀ àwọn èèyàn báyìí ni wọn àbí irú àwọn báyìí ni kódà àwọn míì sọ wípé àwọn alìkìtàbì ní kọ́lọ́wọ́n bá ṣe Ramadan lé wọn lórí báwa náà ṣe ń gbà gbogbo ẹ̀ kò séyìí tó fẹsẹ̀ múlẹ̀ ní gbogbo ẹ̀ tó ní ẹ̀rí látara nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn amadé kò yí wa láàrin pé wọn náà bá ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí bóun ti ṣe lọ́rọ̀ yẹn lórí àwọn tó lọ síwájú yẹn ní ààwẹ̀ ọlọ́run bó sọ nípa Ramadan tó wọ́n wá rí bẹ́ẹ̀ ẹ̀rá sí pé ìran àwọn eléyìí yàtọ̀ tó ti yé níbàámu sí òǹkà níbàámu sí àsìkò ṣùgbọ́n báwa ṣe ní àwẹ̀ tó jáwẹ̀ ọ̀ràn yàn àwọn tó wá síwájú wa náà ní àwẹ̀ tó jẹ́ ọ̀ràn yàn ó lè má jẹ́ irú ìtawà tó jẹ́ ọ̀ràn yàn fún wa ó lè sì lè má irú iye tó jẹ́ ọ̀ràn yàn fáwa. la'allakum tattaqun àwọn ọba ní kẹ́ẹ̀lẹ̀ bá lè páyà ọlọ́run kálẹ̀ lékún ìbẹ̀rù ọlọ́run bá Allah subhanahu wa ta'ala afáwa ní al-ayat yẹn ni pé àwọn tó jẹ́ ìpìnlẹ̀ lórí ìfi àwẹ̀ Ramadan nílẹ̀ òun náà ni àwọn àyà tó bẹ ní al-Qur'an àyà bíi márùn-ún sí mẹ́fà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló fi fi ààwẹ̀ ramadan rinlẹ̀ ayà bí mẹ́fà ní afára ní al'ayat tó túnmọ̀ sí pé kìí ṣe kan yìí nìkan tí wọ́n mú wá nìkan òun náà ni shahid a shahid huna al'ayat àwọn ayà yẹn ni so yẹ pé bí yẹn bá fẹ́ gbọ́rọ̀ afá yìí ni ó padà sínú ayà yẹn láti Quran chapter 2 verse 183 184 185 186 187 ló parí sí nìyẹn so àyà márùn yẹn nìyí tó ti yé òun náà ni tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala tó jẹ́ ìpínlẹ̀ ààwẹ̀ Ramadan lẹ́yìn náà afáwa ni wayajibu صيام رمضان على كل مسلم بالغ قادر على الصوم برؤية هلاله أو إكمال شعبان ثلاثين يوما قال صلى الله عليه وسلم إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا فإن غم عليكم فاقدروا له متفق عليه أفاوى رحمه الله ويجب ثم يجب ويجب صيام رمضان وأن أول رمضان وجه رمضان yẹn ni pé ó jẹ́ ọ̀ranyàn lórí tání ala kulli muslimin ní gbogbo ẹ̀dọ́ wá ti jẹ́ mùsùlùmí sílẹ̀ ìgbẹ́ bíjá sí pé rọmọdọ́ọ̀nì nìkan òun náà ní àwẹ̀ tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tó ṣe lọ́rùn ẹ̀yàn lé umma lórí tó ṣe lọ́rùn ẹ̀yàn bí asli ash-shar'i báwọn afáṣe máa ń lò nìyẹn nípìnlẹ̀ ẹ̀sìn Ramadan nìkan lọ́nà bá ṣe lọ́nà yẹn tó túmọ̀ sí pé àwọn àwẹ̀ míì náà jẹ́ ọ̀nà yẹn gẹ́gẹ́ bá ṣàlàyé lọ́sẹ̀ tó lọ àwọn kafarot ó pọ̀ kafaratu alkatli ìtara níbi ìpààyàn kafaratu aliyemin ìtara níbi ìbúra kafaratu azihar ìtara níbi ìfẹ́ ẹ̀yìn ìyàwó àbí pàtì kan lára ìyàwó kéèyàn fi wé ìkan nínú àwọn tọ́lọ́run ọba tó ṣe léèwọ̀ fún láti lè fẹ́ nínú obìnrin lánìyẹn ni tí ò fẹ́ súnmọ́ ẹni mọ́ ìyẹn ni tọ́lák ó dẹ̀ ti di tọ́lák náà nì tó ti yé so lélẹ́yìn lára àwọn àwọn àwẹ̀ tó jẹ́ àwọn kàfàrà sùn lélẹ́yìn so àwẹ̀ tó jẹ́ àwẹ̀ ọ̀ràn yẹn ó pọ̀ tó ti yé ṣùgbọ́n àwọn ẹ̀wọ̀n tá a sọ yìí nì tá ọ̀ràn ní máa sọ àwọn àwẹ̀ yẹn dọ̀ràn yàn léyàn lórí ìyẹn lè pẹ́ láyé tí kò ní gba kàfàrà kàfàrà kankan nígbà tí o bá ti dáná tó bá ti ṣọ́ ẹnu ẹ̀ Allah ni wà fàbú àìmánakùn Allah ni ẹ̀ṣọ́ ẹnu yín ẹ má fi ẹnu yín dáná tí bí ẹ bá ti lè fẹnu dáná yóò ṣe tánà ẹ̀ṣọ́ ara yín ẹ má fara yín dáná bí ẹ bá fara dáná yóò ṣe tánà nínú Sahih al-Bukhari arákùnrin kan wá bá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ya Rasulullah halaktu wo òjíṣẹ́ ọlọ́wọ́n bá mo ti parun mo ti dògbé mo ti dẹni òfò anábì ní wà má ahalakak kí nìkan tó po ẹnu ó ní wà kọ́ àṣọ àlàmúrọ̀ àti fi náà Ramadan ó ní ah mo báyàwó mi lò pọ̀ lọ́sàn-án àwẹ̀ anábì ní àtẹ̀sẹ̀tẹ̀ àti ọ̀tẹ̀kọ́rọ̀ kọ̀bà ǹjẹ́ oníkápá láti lè tú okùn kúrò lọ́rùn ẹrú onílà ní ìní anábì sallallahu alaihi wasallam ní àtẹ̀sẹ̀tẹ̀ àti súnmọ́ shaharaini mutatabiyaini ǹjẹ́ oníkápá láti lè gba àwẹ̀ oṣù méjì léra wọn gbáǹkọ́ arákùnrin náà ní láà ní ìlágbára anábì sallallahu alaihi wasallam ní àtẹ̀sẹ̀tì àtúntì ìmọ̀ àfìtínà mìskínà ìjọ ní kápá kó bọ́ aláìní mélòó 60 òní láà ọlọ́run òní so tó túmọ̀ sí pé ọ̀ràn tó dá olóbi àwòyìn pé yóò bá dára yẹn nìyí àwẹ̀ kàfàrà títí kàfàrà níbi ìbóbìnrin lòpọ̀ lọ́sàn-án àwẹ̀ kò ní sí lọ́rùn ẹ̀ nìyẹn so ṣùgbọ́n àwẹ̀ tó jẹ́ àwẹ̀ ìpínlẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ mọ́ gbà àfẹ́nà lọ́ba yọ kúrò òun náà ní Ramadan tó nìkan náà ní kò sáwẹ̀ mi tọ́ àwẹ̀ Ramadan yìí ó wá ní ṣòròt nígbà míì àwọn àfa wọn pín sí méjì wọn ní ṣòròtò òjò bí àṣìyàn àwọn mọ́jẹ̀mú tó sọ àwẹ̀ Ramadan di ọ̀ràn yẹn léyàn lórí ṣe ti yé tó túmọ̀ sí pé àwọn májẹ̀mú yìí òun ni yóò kó ẹni rọmọdánì jọ́nà yàn lé lórí sínú àwọn májẹ̀mú yìí òun ni ó yọ ẹni tí rọmọdánì ṣe ọ̀ràn yàn lórí ẹ̀ ní yọkúrò sókè tí yẹn bá fẹ́ gba àwẹ̀ àti wá wà ń àti wà nínú àwọn tí àwẹ̀ yẹn jọ́nà lé lórí òkè ó tún asiyam àwọn mọ́jẹ̀mú tí ó sọ wa di tó lálàáfíà àwọn mọ́jẹ̀mú tí ó sọ àwẹ̀ di tọ́lọ́wọ́ tẹ̀wọ́gbà lọ́wọ́ ẹni yẹ̀tọ́ wà láàrin méjèèjì tó ti yé yẹ̀tọ́ wà láàrin méjèèjì tó láfáà fi máa sẹpẹ́rẹ́tì rẹ̀ so but àwọn méjèèjì náà ni ìṣòro tó ní kí náà pẹ̀lú ìṣòro òun náà gbogbo nkóhun tó dá sí wípé ó ọ̀nà àyàn fẹ́ni tó fẹ́ sin ọlọ́run láti lè ti nǹkan náà síwájú síwájú kó tó kó sínú ìjọsìn tó ti yé gbogbo ohunkóhun tó bá ti jẹ́ ọ̀ranyàn lé ẹ lórí láti lè ṣe síwájú kó tó kó sínú ìjọsìn à ń pè ní kíni ṣàrùtù tó bí pé àṣàrùtù yọkọ dààmú alálùmọ̀ṣọ̀rọ̀ májẹ̀mú máa ń síwájú ń tá ṣe májẹ̀mú lé lórí sókèlè ibi dá sí pé àwọn ìjọsìn wọ́n máa ní ṣòro a ní ṣòro tó salat a ní ṣòro tó azakat a ní ṣòro tó alhaj a ní ṣòro tó asiyam tó ìjọsìn ọ̀kan máa ní ní tí àwọn mọ́jọ̀mú tí yóò kọ̀kọ́ ti síwájú ká tó kó sílẹ̀ tó yẹ pé a lè kó sínú ìjọsìn àti kárí mọ́jọ̀mú yẹn tọ̀ kò wá túmọ̀ sí pé tá a bá ti wárí májẹ̀mú ẹ̀rọ ní ká ṣe ìjọsìn yẹn tó lára àwọn ṣòrótò ojú omi siyam àwọn májẹ̀mú tó sọ àwẹ̀dọ̀ ọ̀ràn yàn léni lórí alákọ̀ọ́kọ́ òun náà ni afáwa ní wa yajibu siyam Ramadan ala kulli muslimin wọ́n ló jẹ́ ọ̀ràn yàn lórí gbogbo mùsùlùmí àwẹ̀ Ramadan májẹ̀mú àkọ́kọ́ nìyẹn gbogbo ẹni tí ó bá gba Ramadan yóò jẹ́ mùsùlùmí bí yẹn bá gba Ramadan tí ó kì í ṣe mùsùlùmí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kò ní gbà lọ́wọ́ ẹ̀ kí lè rí ọlọ́run ni yá ayuwa alladhina amanu hadha wal asl ìpínlẹ̀ nìyẹn yá ayuwa alladhina amanu ọlọ́run lẹ́yìn mùmínì ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo tó túmọ̀ sí pé ìdàkejì mùsùlùmí òun náà ni káfíìr la yajibu alayhi siyamu ramadan kèfèrí àwọn ramadan iṣẹ́ ọ̀nà yàn lórí ẹ̀ ṣọ́kẹ́lẹ̀ bí a bá jẹ́ kèfèrí yálà min alal kitab aw min al mushrikin ẹ̀rí wa ghayrihim tí bá jẹ́ kèfèrí ọlọ́run bó ṣàwẹ́ ramadan lè lórí ṣọ́lọ́run bá nígbà ni tó bá gbà ọlọ́run nígbà tó bá wá gbà ṣọ́lọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni torí pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ò dá àlùjànnú bẹ́ẹ̀ ni kò dáwọ́ ènìyàn fún kankan àti nítorí kálíbà wa sin ọlọ́run torí ẹ̀ gbàgbà fáwọn mọ́bọ̀ ọdún kò sí mi kò dá ọmọ ènìyàn àti nítorí ìjọsìn sòyìn tí ó wà dé tí kèfèrí yóò máa sọ fọ́lọ́run pé tó fà tó hùn fi gba àwẹ̀ òlélẹ̀ lọ́jọ́ alkiyama kí ló fẹ́ sọ ṣùgbọ́tàn tí ó bá gbà láyé tó sì sọ kọ́lọ́run kó tẹ́wọ́ gbà ó jẹ́ ọ̀rọ̀ yẹn fún láti ṣe kí ni kó jẹ́ mùsùlùmí yóò jẹ́ mùsùlùmí eléyìí jẹ́ májèmọ̀ àkọ́kọ́ so dídùn lè mùsùlùmí alkafir dákẹ́bí sí ní kèfèrí sọdún yóò bá ṣe mùsùlùmí tó bá gbá ẹlẹ́mọ̀rẹ́ lèmi ti ṣe mùsùlùmí àgbà Ramadan ó ń fásitì òṣèré ni ó ń fi àjẹrẹ ẹni ó ń febi panú ni la yaqbalu Allahu minhum ọlọ́wọ́ nígbà lọ́wọ́ ẹ̀ kílódé torí pé kì í ṣe ti balaga ajẹ́ tó ti balaga ṣètìlẹ̀ tó túmọ̀ sí pé ẹni tí ò báyìí tí balaga ààrẹ Ramadan kì í ṣọ̀nà yàn lórí ẹ̀ kí wá ní àmì tá a fi máa mọ̀ fún yẹn ti bàlágà a máa níyàn bàlágà ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìn ọ̀rọ̀ ẹ̀sìn náà láti yanjú ẹ̀ a máa níyàn ti wà màtúọ̀ kí ni túmẹ̀ kìí ṣe tí àwọn onímọ̀ òwe tán kalẹ̀ tá a fi máa mọ̀ fún yẹn ti bàlágà torí láàrin ara wọn gan náà nìyẹn ní wọn kò àwọn míì ń bẹ nínú wọn tí wọ́n sọ yìí pé wọ́n lẹ́gbẹ́ ti bàlágà ilẹ̀ tó dájú pé ó ti parí yunifásitì bí òjò tí ìmọ̀ ṣiṣẹ́ tó túmọ̀ sí pé àwọn tó dá yunifásitì kalẹ̀ àwọn ò bàlágà àwọn náà lè dá yunifásitì kalẹ̀ àbí àwọn míì wọ́n á ní ẹgbẹ́ ti bàlágà òun lẹ́ni tó ti parí yunifásitì tó dẹ̀ ti níṣẹ́ tó túmọ̀ sí pé ẹni tó jáde yunifásitì tó tún pa second degree tó sì ń wáṣẹ́ kò sí bàlágà wọ́n lẹ́yìn tó bá ti níyàwó ńlé ó ti bàlágà irọ́ tó túmọ̀ sí pé ẹni tó tó níyàwó ńlé tí ó ti níyàwó ńlé kò sí bàlágà gbogbo kí wọ́n yìí ẹ̀rí àròsọ àkọ̀wé ìlú lásán ni so ẹni tó ti bàlágà nínú ẹ̀sìn Islam òun lẹ́yìn tó dá sí pé kọ́lámù tẹ̀klif kọ́lámù tẹ̀klif gègé tó sọ ìjọsìn dọ̀ràn yàn léyàn lórí tọ́lọ̀ ń fi máa gba iṣẹ́ rere tíyàn bá ṣe táwọn mọ̀lẹ́kọ̀ọ́ fi kọ́lẹ̀ tíyàn bá ṣe ní tí ò dáa tó ṣẹlọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ kọ́lẹ̀ gègé yẹn ti ń bẹ lórí rẹ̀ ìtumọ̀ tẹ̀kìlìf nìyẹn kálàfà tẹ̀kìlìf táwa lẹ́ni tí gègé ń bẹ lórí ẹ̀ òun náà lẹ́ni tó dá sí ó ń tọ̀ òun ó ti ní àwọn àmì kan lára alákọ̀ọ́kọ́ tó bá jọ́kùnrin àbótóbìnrin á ti nínú lábẹ́ á nínú lábẹ́ gbogbo ẹni bá ti lè nínú lábẹ́ ó ti bàlágà ẹlẹ́ẹ̀kejì á jẹ́ ní tó lásìkò tọ̀ ó ní ìhtìlámù ìtumọ̀ ìhtìlámù òun ni kéèyàn sùn kó wá rí pé omi lọ́gbọ́lọ́gbọ́ ó jáde lára òun yálà ọkùnrin àbóbìnrin tẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ síyàn ó ti bàlágà kódà kó mọ́ ní ọnu lábẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kó dásí pé tọ̀ ẹni yẹn nìyí ó ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún bí ẹ bá ti lè pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà kódà kó mọ́ ti nínú lágbọ̀n kódà kó mọ́ ti bàyí kó mọ́ ti nínú lábẹ́ kódà kó mọ́ ti gbogbo tíyẹn máa ń rí wo lè gbọ́ wà sí títí kódàkódà sí pé in tí àwọn àmì mi ò ti síwájú ẹ̀ sókèlè so irú ẹni yẹn nìyí tó bá ti lè pé fifty years ó ti bàlágà sọ fún mọ́ gbọ́ wà sí kó gbọ́ wà sí ní tó nǹkan tó mọ̀ <laughs> kó gbọ́ wà sí ó lórí fún ẹjú kó tó ń ṣe lọ so nam ṣùgbọ́n tó bá yẹ gbóbìnrin ni tóbìnrin bá ti lè ṣe haidọ̀ òun láti bàlágà ṣẹ́tìyé ọkùnrin ṣe haidọ̀ tóbi bá ti lè ṣe haidọ̀ sí bàlágà nìyí sọ̀nàdùwà muhammad sallallahu Alaihi wa sallam ó ní rufi alqalam an salasatin ó lọ́nà ọba allah subhanahu wa ta'ala ó ti gbé gègé sókè yẹn ní pé ọlọ́run ò ní kọ ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ fún àwọn èèyàn mẹ́ta kan ká nítorí mo ní kó ṣe kò ṣe ẹ̀kọ́ṣẹ́lẹ̀ fún ọlọ́run ò ní kọ́lẹ̀ fún nítorí mo ní kó ṣe ó ṣe ẹ̀kọ́ ládàálẹ̀ fún ọlọ́run ò ní ọlọ́run ò fún àwọn èèyàn mẹ́ta anábì sallallahu alaihi wasallam ó àkọ́kọ́ ọ̀nà ni ọ̀nà àtàyà ṣẹlẹ̀ ọmọdé títí tó ti bàlágà sùlàfáà fi sọ wípé ẹni tí ó gba àwọn Ramadan tí àwọn Ramadan jọ́ràn yẹn lé lórí yóò jẹ́ àgbàlagbà tó ti bàlágà tó ti yé tó bá ti rí kan náà àwọn àmì yẹn so asọ̀bí yìí ẹni tí ò ti bàlágà là ń pè ní sọ̀bí kò sí bàlágà sórí ẹni yẹn nìyí ààwẹ̀ Ramadan kì í ṣọ̀ràn yẹn lórí ẹ̀ àmọ́ kó gbà ó dà á fi ṣe mọ̀mọ́ráfà training wọ́n ní láti pín ní sí nìmọ̀lẹ́ ti máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn sábà tírénì wọn títí títí máa tó bá fi pọ́ bàlágà nìyí òun kan ti di àwẹ̀ kò ní rolójú láti lè gbà ṣùgbọ́n nígbà tí èèyàn ti fi kọ́ wọn láti péréte sábà bàlágà nìyí yóò ní wọn lára àti gbà yìí ló jẹ́ sí pé àwọn sọ̀hábíyàt àwọn sàábé lóbìnrin wọ́n máa ń ṣe àwọn ọmọ wọn lójú kòkòrò àti gbààwẹ̀ wọ́n máa ṣe wọn wọ́n máa ṣe tàwíìdì wọn wọ́n pèpè wọn fún àwẹ̀ bóde ṣe káwa náà ṣe nìyẹn wọ́n wọ́n pé ah, ọmọ mi ah, ah, ọmọ primary school máa ní ọmọ primary school tó lè gbààwẹ̀ ni wọ́n fi primary school tó tó ti yé ìyẹn máa encourage àwọn ọmọ èèyàn ni gbígbà tí ẹṣẹ́ ọ̀rọ̀ yàn lé wọn lórí ọmọ rẹ wá oúnjẹ sáré ọmọ rẹ wá bẹ́ẹ̀ àbú èmi náà fẹ́ gbáwẹ̀ kí ọmọ tó ń pè láwẹ̀ bàtà àwọn àbí titi yín àwákẹ́ àwọn òtún bẹ̀tà lè gbáwẹ̀ ẹ bá tirẹ̀nì tán fún wọn nìyẹn ó sì ní pé nígbà tó padà gbá náà gbàtọ̀ bàlágà náà nìyí yóò lè mọ̀ yóò ní ẹ lára àti gbà ó máa lè sótọ́mọ̀ ẹ bá wá tó lóun fẹ́ bẹ́ẹ̀ jẹ́ sáré jẹ́gọ́jẹ́ tó bá lóun fẹ́ gbàdé kó gbà ibi tó bá lè gbàdé ń bẹ̀ alihamudulilayi rẹ̀ náà tó bá gbà á ní kílábìsì tó jẹ sàrì tó bá di aago mẹ́jọ àárọ̀ sínú àmì ń gbà wẹ̀ mọ́ o òun fẹ́ ṣe irun nìyẹn àbí tó bá ti gbà aago méjì wàá tún encourage ẹ̀ wò ó tó bá gbà wẹ̀ níjọdún màá mú ẹ lọ shoprite ẹ shoprite ó dá mi lójú ọmọ náà yóò fẹ́ lè gbàgbó Ramadan nìkan tó ti yé sùn àbí wọ́n ní ah, tó bá fi lè gba Ramadan má wọ́n rí má ra kẹ̀kẹ́ fún ẹ̀ ṣáà má parọ́ fún un tó bá ti mọ̀ pé òní lè ṣe mọ́ fi ṣàdéhùn fún un má wọ́n rí tó bá ti bọ́ọ̀lù àwọn ọmọ kéékèèké wọ́n lẹ́ka àwọn kan báwọn a fi ṣe tẹ̀síjẹ́ wọn a fi encourage motivation a fi motivate wọn àmọ́ ah mo ní kí lọ́mọ mi ah, ọmọ jẹjẹ sírì ẹgbọ́ ustaz ọmọ jẹjẹ sírì lè gbàwẹ̀ ṣá kí ló jẹ ọmọ jẹjẹ sírì lè gbàwẹ̀ ṣé èyí lè gbàwẹ̀ tó ti yé kódà bí o bá ti bàlágà náà ni a encourage yẹ tó ti pé ńgbà tí ó bá fi bàlágà ó máa rọ̀ lọ́rùn anabi sallallahu alayhi wa sallam ó ní muru awladakum bis salat wa hum abina'u sabr ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n kéènù lọ́dún mélòó lọ́dún méje at the age of seven ọmọ ẹgbọ́dọ̀ ti máa kírun ó paláṣẹ bó ti dásí pé àṣẹ tó ń pa yìí kìí ṣọ̀rọ̀ yàn lórí ẹ̀kọ́ kírun ṣùgbọ́n àṣẹ ni ọ̀rọ̀ yàn ni lórí ìwọ kó paláṣẹ tó ti yé <laughs> ọ̀rọ̀ yàn sì ni kó tẹ̀lé àjẹ tiẹ̀ náà tọ̀ tó wá kì í ṣọ̀rọ̀ yàn ni kó ìjọsìn ọlọ́run nìyẹn kó ṣe é ṣọ̀rọ̀ yàn ni kìí ṣọ̀rọ̀ yàn ó ti gbọ́dọ̀ mọ́ paláṣẹ so ọmọ tí a fẹ́ ní kó kínu lọ́gùn lọ́dún méje ọdún wo gangan ni ó bẹ̀rẹ̀ ni ó bẹ̀rẹ̀ nu ọdún wo ló ti mọ kẹ́kọ̀ọ́ nu a ti mọ bẹ́yìn já luwala a ti mọ luwala a ti mọ ìmọ̀ra lórí ẹ̀ pé alihamudulilah àwọn kan wọ̀nyí àpẹẹrẹ láàrin àwọn ọmọ tó ń ṣe súnà lẹ́tì máa rí láìsí iyèméjì mo mọ ọmọ ọdún márùn-ún tó ń gba mẹ́ẹ̀ẹ́dógún nínú àwẹ̀ fifteen tó sì ní lára tó yẹ pé àá ló ṣàgbà náà mo mọ ọmọ tí ò pọ̀ ọmọdún mẹ́wàá tó ń gba ọgbọ̀n àwẹ̀ tí ó sì sọ́kún tó ti yẹ so encouragement ni ìyẹn máa ń ṣe ọmọ rẹ̀ lákínní lára ìlànà tánàbíwa Ibrahim alayhisalam tó fi rí anábíwa Ismailu nìyẹn ìmá ṣọmọ rẹ lákin ọlọ́run bá pa Ibrahim láṣẹ láti lè kọ́ Káàbà afáàmì yìí pariwo ẹ̀pá wọn ẹ̀pá ẹ̀pá ẹ̀pá ẹ̀pọ̀ lè nù. so ọlọ́run ní kí Ibrahim alayhi salam kókó ọmọ sì kún kò sí ní kọ́mọ òun kó mọ́ kọ́ kò ní wọ́n mọ́ mi o àìrò ọmọ mi mọ́ èmi ní ọlọ́run kò sọ bẹ́ẹ̀ so ọmọ rẹ̀ sì kọ́ ọmọ rẹ̀ kún in fact ànábì Ismail alayhi salatu wa salam ọlọ́run tún fún láǹfààní kó kọ́bi tí wọ́n ń pè ní ṣíjú Ismail bí ká bá ṣe rí lélẹ́yìí àbí egun mélòó ni egun mẹ́rin tẹ bá láǹfààní àti wo fídíò rẹ̀ lọ́la àbí tẹ bá délé àbí lórí fóònù yìí ẹ̀rí kan tó wà ní apá kan tó kọ́ ibẹ̀ náà ń pè ní hijiru ismail anábíwá ismail olókọ̀ lórí wà ń bẹ́ẹ̀ dè níyì tó túmọ̀ sí pé òbí tó bá múra sẹ́sìn irúpa rẹ̀ ó mọ̀ràn lára ọmọ làwátá jóbi láàfi gbọ́dọ̀ kọ́lẹ̀ níbi ẹ̀sìn ọlọ́run a sì mọ̀ ṣàwọn ọmọ náà lójú kòkòrò níbi ẹ̀sìn ọlọ́run ṣúklẹ̀ so wọ́pọ̀lọ́ bá ní ah, ọmọ mi ọmọ mi ń ṣe wáyẹ́kì lọ́wọ́ na ọmọ tó ṣe wáyẹ́kì lọ́wọ́ ìsáàsọmọ mi lè fàwẹ́lẹ̀ tó gbọ́n ṣe wáyẹ́kì lọ́wọ́ àná tó bá ti lè bàlágà ọ̀ràn yẹn ni kó gbà tó bá ti bàlágà náà nìyí má gbin ọ̀lẹ sí lẹ́yìn àwọn yẹn ṣé kò ní ní ẹ lára mọ́ sọ bẹ́ẹ̀ títí àwọn yẹn ní ìròbó lè gbá o ò ti ń kọ lẹ́lẹ̀ nù àwọn tó ń ah àwọn sàbí àwọn ọmọ ọmọ ń gbàwẹ̀ wọn náà tíráì kó gbà kò ní ṣe ní gangan tó bá gbà máa ra ẹyin fún ẹ máa ra cheese ball fún ẹ máa ra sweeties so ọmọdé àsọ̀bí kìí ṣọ̀rọ̀ yẹn fún kó gbà ṣùgbọ́n a ṣe lójú kòkòrò so hatta yahtalimu hatta yahtalima kò wá ní àwọn iṣẹ́ ọ̀ràn yẹn títí tó bá tó bàlágà tó bá ti lè bàlágà àwọn sì lọ́rọ̀ yẹn fún ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì àbíkàtẹ̀ ìdádúró mẹ́wọ̀n bí ká fẹ́ lò gangan nìyẹn tó so tọmọ bá ti lè bàlágà àwẹ̀ ti dọ̀rọ̀ yẹn àmọ́ tí ò báyìí ti bàlágà àwẹ̀ Ramadan kì í sọ̀rọ̀ yẹn kí ni èjì wà fà kí ni èjì ẹ̀ twelve tó ti bàlágà kí ni èjì wọ̀ thirteen tó ti bàlágà wọn ti bàlágà náà bọ̀ tó dábẹ́ lójú ọmọ onísùn náà ní nírú àwọn ọmọ yìí ká mọ́ mọ́ gbàwẹ̀ tó máa ń gbàwẹ̀ Allahu Akbar àbákìrì ni mo máa ń gba gbogbo ẹ̀tàn tó tún máa gbé mi nídìí wà tẹ́tẹ́lẹ́sì eh, jazakumullahu khairan ìgbàlódé tí máa ń gbà tán ó wà ní nọ́ọ̀sì 2 nọ́ọ̀sì 2 ó wà nọ́ọ̀sì 2 ló máa ń mọ́bọ̀ mọ́bọ̀ ó wà náà sí túlò tí ń gbà tán àbí olóhùn wà náà sí túlò ń gbà àwẹ̀ tán class ló wà nísìn primary five ó wà ní primary five ok báwo ló ṣe kà nursery two huh. primary one primary two primary three primary four primary five so six years ago ló ti ń gbà àwẹ̀ àbí náà kílẹ̀ ní èjì ẹ̀ ọjọ́ orí rẹ̀ twelve years twelve minus six so àti six years ló ti ń gbàwẹ̀ tán àbí barakallahu fi àfàwọn náà mọ̀ bọ̀ wá. duro. dúró oní thirteen ní àbí ìgbàwo ló ti ń gbàwẹ̀ àti five years ok five years ago ló ti ń gbàwẹ̀ tán ah, thirteen minus five seven Abi. eh? eight sorry it's eight so ó wà ní eight years òun ló ti ń gba àwẹ̀ tán àbí jazakumullahu khair ọmọ kan Usman Usman ò sí bẹ́ẹ̀ o kò wá Usman yóò wá kí ni éjì Usman éjì ẹ̀. thirty ani usman ni usman usman usman kí ni age ẹ six ṣé mo ń gbàwẹ̀ tán ó rẹ̀ ti ń gbà nísìnyí at least àti tó three two three years tó ti ń gbà tó ti ń gbà tán <laughs> níbi tí màdá yìí wà ní five years ẹ̀ tẹ́tí ń jọ́ bẹ̀ẹ̀ lẹ́yìn kò lè so kò sí nǹkan tẹ́lẹ̀ yóò mọ̀ túmọ̀ sí wípé àwọn ọmọ onísúnà wọ́n máa ń ní ìtàkùn sẹ́sìn torí pé àwọn òbí wọn náà ní kàkún sẹ́sìn náà fi jẹ́ òbí onísúnà so lẹ́yìn ọmọ jẹ́ ẹ̀kọ́ fún oníkàlùkù wa ẹ̀rẹ̀ mọ̀ míì tó ti jáde secondary school tó ti wọ twenty years eighteen years kì í gbáwẹ̀ ẹ̀sìn ó sì ní bàbá ó sì níyà jama so àkíyèsí lè yẹn so ààwẹ̀ Ramadan ó jẹ́ ọ̀ràn yẹn lórí ọmọ tó bá ti bàlágà ṣùgbọ́n mo tí ò báyìí ti bàlágà kì í ṣọ̀rọ̀ yẹn fún àmọ́ àwọn òbí rẹ̀ wọ́n ṣe lójú kòkòrò àwọn ni wọ́n mọ ọ̀nà tí wọ́n gbà ṣe lójú kòkòrò wọ́n lè fún ní ẹran tó tóbi ní sáré customer promise ẹ̀ ní cabin biscuit àbí nasco àbí midimidi àbí caprizone àwọn yẹn láìkẹ̀ so eléyìí ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta qadirin ala sawm qadirin ala sawm yẹn ni pé ẹni yẹn nìyí yóò jẹ́ ní tó ní kápá láti lè gbà wẹ̀ torí pé n tá a bá ti ní kápá àti lè ṣe nínú ìjọsìn ọlọ́run ìbẹ̀ nínú ẹ̀ tá a fi ilẹ̀ tọ́lọ́ sí yẹ̀dá wa ìbẹ̀ nínú ẹ̀ tó dájú pé tọ̀ ọlọ́run yẹn ń dá wa ká ṣe é nígbà tá a bá tó ní kápá ń bẹ nínú ẹ̀ tọ́lọ̀ yẹn ń dá wa ká ṣe é bá a bá ṣe ní kápá mọ̀ kò yé tá a bá ní kápá láti yan zàká kíláàsì á fi ilẹ̀ níyányán kì í ṣe gbèsè lọ́rùn wa tó ní kápá tá a bá ní kápá láti lè dúró kínu kíláàsì àájẹkòkè anábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bá ní wa qumu lillahi qanitin ọlọ́ọ̀ ní ẹ̀dúró kínú anábí ní salli qa'iman dúró kínú aw qa'idan àbíkó jókòó ṣùgbọ́n bá ṣe ràn yẹn lọ́rùn ni yóò ṣe kí ṣẹṣiye so ń bẹ nínú ìjọsìn tó láti pín tọ ọlọ́run fún wa ká mú wa nígbà tó bá rọ̀ wá lọ́rùn nínú ẹ̀ òun náà ní Ramadan ọlọ́ni faman kana minkum marida aw ala safarin ọlọ́ni tẹ́ ẹ bá jẹ́ aláàárẹ̀ àbẹ́ ẹja nìyànjò tẹ́ ẹ lè gbààwẹ̀ fa'iddatun min ayyamin ukhar ọlọ́ni ẹ̀dá padà ní àwọn ọjọ́ míì àwọn ọjọ́ míì tá a sọ yìí oṣù mélòó ni ó ń lọ bí oṣù mọ́kànlá wọ́n ló mọ́ tó fún un لا لا شوال ذو الحجة ذو القعدة ذو القعدة ذو الحجة محرم صفر جمادة الأولى جمادة ثاني ربيع الأول ربيع الثاني جمادة الأولى جمادة ثاني آه، رجب شعبان وش بقول لي وش بقول لا لا فني لا تلقاوي إيه تبعتوا وعدوا يعني تبعتوا fa'iddatun min ayyamin ukhra ìyàwó Aisha radiyallahu ta'ala anha ìyàwó Aisha máa ń dá ọ̀wẹ́ rẹ̀ padà tí ò ní kápá àti lè gbà nínú oṣù Ramadan a máa dá padà nínú oṣù Sha'ban so bẹnikẹ́ni tí ó gba ọ̀wẹ́ yóò jẹ́ tó dá sí wípé ó ń tàn òun ó ní kápá àti lè gbà kó má jẹ́ aláàárẹ̀ tí ààrẹ rẹ̀ jẹ́ ó lè gbà kó sì má jẹ́ arìnrìn tí ní àjò òjò lè gbà níkan nínú àwọn Ramadan tó rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ṣe àwẹ̀ lọ́rùn yẹn lórí lọ́dún kejì tó dé ìlú Madina tó túmọ̀ sí pé anábì ti kú ní ọdún kẹwàá tó dé ìlú Madina so anábì gbàyẹ̀ fún mi ó gbàyẹ̀ mélòó àwẹ̀ mẹ́sàn-án ó gbàyẹ̀ mẹ́sàn-án ló gbà ṣèkan nínú àwọn àwẹ̀ ó bọ́ sí ogun Tabuk wọ́n sì rìnrìn àjò lọ lára àwọn tó wá bá nàbí sallallahu alaihi wasallam rìnrìn àjò lọ sójú ogun ó wá ṣubú ó wá dákú àwọn èèyàn wá pélé lórí àwọn arọ mi lé lórí ànábì wá débẹ̀ pé kí ló dé wọn lóun gbààwẹ̀ ni ànábì wá ní laysa min al-birr as-siyam fi as-safar kì í ṣe lára dáadáa lára pé mo fẹ́ sin ọlọ́run bó ṣe yẹ kí n sin ọlọ́run òun náà ni kò gbààwẹ̀ nígbà tó bá mọ̀ pé o ò ní kápá sí lè gbà lóbi dá sí pé ẹ̀sìn ìsìláàmù ó fún wa ní yọ̀ǹda láti fi àwẹ́lẹ̀ tá a bá já láàárẹ̀ ó fún wa ní yọ̀ǹda ká fà àwẹ́lẹ̀ tá a bá já rìnrìn àjò so lẹ́yìn ààwẹ̀ aláǹfààní àti dá padà gẹ́gẹ́ bí ìwọ̀ ọlọ́run torí ìwọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba fún wọn láíláí ẹ̀dà àkílẹ́rẹ́ ní lágbára ti gbá nìyí nígbà olówó àgbà ìmọ̀ nígbà wọn náà ó ti lọ náà nìyẹn àwọn Ramadan yìí lọ èyí ó dà padà. sòmọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀rù yẹ ti ikimali ṣàbáni tàlàfínà yawman afáwa ni mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin tó sọ àwẹ̀ di ọ̀nà òun náà ni kíni rírí oṣù rírí oṣù yẹn ni wípé ìbẹ̀rẹ̀ tábà bẹ̀rẹ̀ Ramadan nǹkan méjìlá mọ̀ṣọ́ ìkan gbawájú kan alákọ̀ọ́kọ́ òun náà ni ru'yatul hilal kárí oṣù anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí eléyìí ọlọ́ba allah subhanahu wa ta'ala ni faman shahida minkum ash-shahra falyasum ọlọ́lẹ́nikẹ́ni tí oṣù bá ti yọba nínú yín oṣù bá ti yọba nínú yín falyasum ẹni ẹgbọ́rọ̀ gbà ọ̀ràn yẹn ni yálà ìwọ lórí tó sọ fún lórí àbí wọ́n rí wọ́n sọ fún lórí olórí wá kéde torí pé àwọn àwòtán nàbí sallallahu alaihi wasallam tó gbà òun gangan kọ́ ló fojú ara rẹ̀ gan ní oṣù wọ́n máa ń kọ́ fún ni ẹgbẹ́ bó wáyé nínú Bukhari àdísàfáwà Abdullahi bin Umar oní tààrà an-nasu ó láwọn èèyàn wọ́n ń sọ oṣù wọ́n jáde wọ́n wá oṣù wọ́n ni sọ́mọ̀rọ̀ àìtùhù òun wárí fa akbartu nabiyyi sallallahu alaihi wasallam anni rahituhu olùwà sọ́nà bí sallallahu alaihi wasallam nabi mo máa rọ́ṣù anábì wá kéde kíkan bẹ̀rẹ̀ àwẹ̀ àná àrùbà táwọn bá tó rí gẹ́gẹ́ ní ẹgbọ́dọ̀ rí ẹgbọ́dọ̀ rí tí bá lójú ń kọ́ àwọn ilé ìyàn ti ti gbà kan dẹ ìsìn àwọn èèyàn rú lọ nílẹ̀ Yorùbá látara ìgbà kan àwọn èèyàn mọ̀ pé wọ́n fẹ́ jẹ lórí ni wọ́n fẹ́ jẹ kí olórí wọ́n fẹ́ hàn so ọlọ́run ló sì mẹ́ni tó máa fi hàn ẹni tó bá wọ ọlọ́run ni máa fi hàn tó ti ní ẹni tó bá wọ ọlọ́run ni máa fi hàn ọlọ́run lè fẹ́ lè látara ọ̀daràn ọlọ́run ló fẹ́ lèmi àtàrà dáadáa so àmọ́ ṣe ẹ̀dẹ́ mi kù ṣàrà ẹ gbọ́dọ̀ pẹ̀wẹ̀ àtàkùn tó rà yẹ. wọ́n ti àdúgbò òrùka jẹ́mọ́ so eré ṣàrẹ̀ nínú Islam wípé oṣù oṣù tó bá ti rí nínú àwọn olùtólítò Nàìjíríà wà ṣe olórí ìjọ kìí ṣe àwọn àfá amẹ́ríkàsì ló sọ fẹ́ pé kó bẹ̀rẹ̀ àwẹ̀ àwakọ́ kìí ṣe kínábígbé ìjọ nasfat ìjọ àsáró bí kò síjọ kankan tí ó kéde ẹni tó jẹ́ olórí àwa mùsùlùmí òun ló kéde tí o má pè àfà nísà kí ẹ wá gbọ́ ẹ ti máa ń dààmú wa jù kílódé àti ẹ fúnṣù tọ́nu ẹ máa rí bí kọ́ọ̀lù bí one thousand ẹ sọ fún mi àfà tó gba kọ́ọ̀lù one thousand sórí òní fọ́ títí tí lè mọ̀ ìjà àlíká tó bèèrè lọ́wọ́ ẹni kékeré tó gbọ́ o wọ́n sì ní gbogbo tí ẹ̀mọ́ fi ń gbọ́ gbogbo ẹ̀ ń lé wọ́n bèèrè lọ́wọ́ ẹni jẹ́ pé kò ní kankan lé ju ẹ̀mọ́ pọ̀fà kankan tí wọ́n lọ bá ti gbọ́ bá ti kébè gbogbo ilẹ̀ ní tẹlifíṣàn lè lára fa ní NTA tẹlifíṣàn lè lára fa ní fóònù nìyẹn tó ti yé lórí Facebook wọ́n spread out wọ́n ti rí wọ́n ti rí náà nù kì í pamọ́ rírí oṣù òun nìpínlẹ̀ yẹn lẹ́fà wá sọ pé bìrú yẹtí ìlẹ́ẹ̀lì eléyìí nìpínlẹ̀ ìtìdáán bìrú yẹtí ìlẹ́ẹ̀lẹ̀ tá a bá ti róṣù abẹ̀rẹ̀ ọlọ́run ní faman shahida minkum ash-shahra falyasum anagba muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí àwọn àdìsáfà wa mú wálá ni wọ́n ni qala rasulullah sallallahu alaihi wa sallam wọ́n lánàá bí ni idha ra'aytumuhu fasumu. tẹ́ bá ti rí oṣù ẹ àwẹ̀ tó sì so lórí pé lára burú táwọn èèyàn dálẹ̀ òun náà nìyẹn lára burú níjọ níjọ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òun nìyẹn àmìrì wo ti kéde mi ò gbà dọ̀ àmìrì wa ni lára àmìrì yìí mélòó ni yín wọ́n ń sọ gbogbo òlu nàìjíríà pátápátá tó máa ń sọ pé ta ló lórí àwọn mùsùlùmí nàìjíríà àmì ìròyìn òtó bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ mọ́ kò hàn nínú máàpù nàìjíríà ṣùgbọ́n nìkan bẹ tó máa ń léwọn lórí nàìjíríà gbogbo ayé ló gbà bẹ́ẹ̀ tó islam sì pè wá síbi kí ni ìṣọ̀kan bó la ti fẹ́ ṣọ̀kan ok àmìrù ti tiẹ̀ nìyẹn àmìrù pàǹdùkú ń bẹ àmìrù kolopọ́ọ̀tù ń bẹ àmìrù ṣíbí ń bẹ so àmìlù kọ̀ọ̀kan máa pàṣẹ ọjọ́ tí àwọn jẹ̀mọ́ ti ó bẹ̀rẹ̀ àwẹ̀ tó dẹ́ sí pé alhamdulillah àkọ́lọ̀ bá ti ń bá wa kà kúrò lẹ̀ wàláì kí ní iye ṣe kékeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kan bí ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún sẹ́yìn ogún ni ìbẹ̀rẹ̀ àwẹ̀ yóò àwọn kó bẹ̀rẹ̀ àwọn kó bẹ̀rẹ̀ ìjọ kejì àwọn kó bẹ̀rẹ̀ ìjọ kẹta ìjọ kẹrin àwọn kan ìjọ kan tí ó fi di ìdajì bẹ́ẹ̀ lẹ́ lọ́dún náà àwọn kò sọdún lẹ́nu àwọn kò sọdún lọ́la àwọn kò sọdún lọ́tùnà àwọn kò sọdún lẹ́nu tó fi di dájì but alhamdulillah a rí pé ọlọ́run ti máa ka kúrò lẹ̀ tẹ̀sí nígbà tí ìmọ̀lẹ̀ sunna nǹkan tí ó ti ń tàka sọ́ṣẹ́ra muhammad sallallahu alayhi wa sallam ó ní idha ra'aytumuhu fasumu tẹ́ bá ti rí kẹ́yà bẹ̀rẹ̀ àwẹ̀ torí ìpínlẹ̀ òun náà ni róòyẹ̀tún ilẹ̀ kárí oṣù oṣù sì nìyí mọ́kàndínlọ́gbọ̀n twenty nine òun náà ni oṣù twenty nine twenty nine days anabi sallallahu alayhi wa sallam ó ní aṣaharu ashrun wa ashrun ẹ̀rí ó mú ka yìí eléyìí ó tọ́jú ẹ̀ pamọ́ ó wá ní wàtísìnrìn bí ìbá lọ lé kí ó ṣékò kò mọ́ bí ìbá lọ léèwé kò mọ́ kódà àwọn ìyá wa tí wọ́n kàwé tí wọ́n kéwú ìdábí ń tajà nìyẹn kódà lórí irun màmá ilẹ̀ dágbé ẹyọ kan five naira méjì nǹkan seven naira ó sì ti gbọ́ yé so pictorial learning òun náà ń pè lẹ́yìn nínú education kan fi àwòrán kọ́ràn lẹ́kọ̀ọ́ so fi bí yóò bá kàwé bí òkè owó mọ̀ aṣáàrù ah, wọn náà bí ní ààwẹ̀ wọn náà bí ṣe báyìí ó ti ṣe báyìí ó tún wá ṣe báyìí ẹ̀rí ó tún wá ṣe léyìí àwọn abẹ́rẹ́ pé ẹjọ́ mélòó nìyẹn kò sẹ́nìkan tó béèrè yẹn àfẹ́jẹ́ pé ọ̀rọ̀ ti fẹ́ gidi bákan tẹ́sí bẹ́tẹ̀ máa ní twenty nine twenty nine wọ́n yà wọ́n náà bí ní ká gba oṣù twenty nine ní oṣù bó bá gbé ìbò ọmọ tó mọ tá a sọ àbí twenty nine ẹ̀dá fún fún twenty nine ẹ̀sán Yorùbá ah Yorùbá twenty nine ah ṣe mọ́kàndínlọ́ ah Yorùbá wá di wàhálà fún Yorùbá mi kí náà gbé twenty nine ọ̀ oh, wọ́n ní ṣe Yorùbá kò mọ́ oníṣẹ́ yorùbá ṣé yìí mọ́kàndínlọ́gbọ̀n tó ti yé so bẹ́ẹ̀ lẹ́yìn tí a bá sọ pé tis'atun wa ishirun tis'atun wa ishirun ní lárúbáwá bẹ́ẹ̀ bá malaba kò lè má sọ anábìwá ní oṣù Allahu akbar sallallahu alayhi wa sallam the best teacher ni àtòkéwò àtòkéwò àtòkéní ọgbọ̀n wàá mọ̀ ọtí mọ́tà náà bí n sọ. tẹ́tí yé sọlọ́bí dá sí pé ìpínlẹ̀ oṣù òun náà ní twenty nine days ìpínlẹ̀ rẹ̀ nìyẹn. ní ìṣẹ̀lẹ̀ kan nínú Sahih Bukhari Ànábì yẹn àwọn ìyàwó rẹ̀ lódì tó wò lè súnmọ́ wọn fódìdí oṣù kan. oṣù wa pé twenty nine tẹ́tí yé kápósù pé twenty nine ní alẹ́ tì ní olóṣù parí èyí tá a lò tán ní twenty nine ọ̀la ni ó fẹ́ jẹ́ thirty àbí kó jẹ́ one fún new month àbí gbàtọ́ wá di jọ́ kejì anábì wà lọ báyà wa Aisha pé kò wá gbóhùn fẹ́ súnmọ́ ìyá Aisha wa rán létí pé ah rántí o ó ti búra pé ò ní súnmọ́ wa fún odidi oṣù kan anábì wa ni bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n mọ̀ pé aṣáharu oṣù ashurun wà ashurun wà tìsìrìn yìí ni pé oṣù ti pépínlẹ̀ so tóṣù ò bá pé àbí sọ́rí tí oṣù tábà tóṣù bá pé twenty nine tá a wá rí àwa ka ṣàbẹ́ẹ̀n ó kẹyẹ kọkùn a nídìí káwọn oṣù máa ìyẹn ni yí ẹ̀rọ látàwọn yẹn máa ń ṣe nù ókè wọ́n rí oṣù wọ́n kéde tó ti yé wọ́n rí oṣù wọ́n kéde abẹ̀rẹ̀ àwẹ̀ tó wá gbàtà bá wá sùn lálẹ́ wọ́n ní ha ah, ẹ wò ẹ wò sílẹ̀ abẹ́rí ẹ rí pé ta ló rẹ̀ ṣe kí ọdún mẹ́rin ṣe a máa fáyìn wo ó tóbi orí ẹ̀dá bí ọmọ èkúté no ó dàbí ọmọ àgùntàn ó dàbí kìnnìkan ó wúlọ́gọ́ kí ló mẹ́rin ṣe yìí ó níbi ẹ̀ tó nídìí ẹ̀ tóṣù bá ti yọ abẹ́rẹ̀ tóṣù bá wá yọ ẹ̀hẹ́ àwọn aka ọjọ́ kan kún yẹn là nídìí kéde má níjọ́ kejì gbogbo wọn lábẹ́rẹ̀ abẹ́rẹ̀ so nǹkan méjì yìí òun ló tọ́ka sí bíbẹ̀rẹ̀ oṣù Ramadan alákọ̀ọ́kọ́ ru'yatu hilal ẹlẹ́ẹ̀kejì ikmalu sha'ban thalathina yawman anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní idha ra'aytumuhu fasumuhu ó ní tẹ́ bá rí oṣù ramadan oṣù sha'ban fasumuhu nígbà bá ti rí oṣù ramadan fasumuhu ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ wa idha ra'aytumuhu tẹ́ bá tún rí oṣù shawwal yẹn ni tó tọ́ka pé ti parí fa aftiru ẹ̀tùnà ẹ̀ṣọ́dún fa in ghumma alaykum ṣùgbọ́n gúnmà nígbàwá mi gúnmà nígbàwá mi ogmiya ogmiya ó ní ṣe àwọn ìgbà ó tó bí mẹ́rin sí márùn-ún tó wíwà àwọn gbogbo ẹ̀ náà nìyí tó ń tọ́ka sí nǹkan ẹ̀kan náà gamam tí wọ́n pè ní gamam òun ni cloud ẹ̀sùn ṣúwójò tó ti yé kurukuru tó ti yé nígbà wọn ni ogbiya fa in ogbiya from guba tí wọ́n pè ní guba eruku dust dust máa ń le láwọn ìlú kan lórí pé bódò ṣe máa ń rọ̀ nílẹ̀ yìí eruku máa ń rọ̀ láwọn ìlú mi tí ó gbálẹ̀ wọ́n pè ní dust storm ó ṣẹlẹ̀ sáájú àríjà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣẹlẹ̀ jẹ́ pé wọ́n tanamọ́tò ní kò bá jọ sàn ẹgbẹ̀dọ́ tán ó lè rí náà kódà ẹ̀ ní rẹ́ni kankan níta tí gbogbo eruku mọ̀ ọ̀rọ̀ báyìí tí bá gbé báfù ta báfù yìí yóò kún fún dust eruku ọmọ lágbára gan tó ti yé so tí kurukuru bá bo òkè sánmà tẹ́ fàkàdúró wùlà ẹ̀ ṣòǹdíwọ̀n rẹ̀ kí lòǹdíwọ̀n rẹ̀ ó náà ní kí ni sàràfúnà àwọn sàràfínà yawman thirty days. وفي لفظ نضامي فاقدروا له ثلاثين فاقدروا له ثلاثين ó ní pé ẹ jẹ́ kó pé tẹ́ẹ̀tì ló dẹ́ pé ọlọ́run bó lábọ̀ wá lọ́rùn ká máa dààmú ìtọ́lọ́run bó fi hàn àyè dààmú asáfẹ́ rí ní ṣáá tòyẹ ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n gbára lé àwọn astronomical calculations àmì ìgbáralé wọ́n ní àwọn kan wọ́n ti rí i pé ìràwọ̀ moon moon máa wọlẹ̀ tó bá wọlẹ̀ tó máa bí tó bá tó wá bí wọ́n ti calculate plus two three four tó bá dé kíkan gbogbo ayé ò lè rí kíkan wọ́n bọ̀rọ̀ tàlẹ́dẹ̀ láàrin ìgbà láàrin kúrẹ́ sí ìgbà láàrin ló kúrẹ́ sí àwọn calculate à nídìí yẹn tó ti yé wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn kan wọ́n ti pò bẹ́ẹ̀ tó ti ń lo sùn òun náà ni àwọn mí náà ń lò ní àwùjọ wa nílẹ̀ Yorùbá tí ni àwọn ti sọ fún wọn àwọn ti sọ fún wọn pé àwọn ti kan ti kírìn náà máa bẹ̀rẹ̀ àwọn ẹ̀ á sì tún lọ́ndì seventy seven wọ́nranwọ́nran torí pé wọ́n ò lè rí níbi kí gbogbo ilé ayé àwọn tó ń sọ yẹn nìyí àwọn yẹn lo astronomical calculators Our calculations náà lò kò sí yẹn nílẹ̀ Islam tẹ́tí yẹ kò sí ní tó wà ní ìdárọ̀ àìtùmúhú fàṣùmù rúyàwó ni rúyàtú bẹ̀sọ̀ríyà rírí ojú tẹ́tí yẹ rírí ojú nǹkan náà bí sọ nìyẹn tẹ́tí yẹ tọ́ ṣùgbọ́n kò sáburú mbẹ́ tó ṣùgbà ti yọ oṣù ti yọ àmọ́ àwa tá a fẹ́ wò ó ká lè rí dáadáa torí tó bá yọ á ti rìn yóò fẹ́ lè dàbí nígbà tá a bá járun ojú ẹ pé inú ojú wa ó kọ̀fù ẹ́ ó kọ̀fù bíi ìlàlù bíi kírísítẹ́ǹtì tó fi so a fẹ́ dàbẹ̀ kódà ẹlòmíì gan tẹ bá ní kó wá lọ wo gan náà ní tí ò bá ti yọ tínú funfun ojú ẹ̀ bá já sí lójú. Ah, ibi tí a ń rí o kí ló rí kò jáde wọ́n ṣe báyìí ah àṣẹ inú ojú náà ọjà torí ó máa ta ó máa kéré já so tó bá yọ ó yọ àmọ́ kò ó kéré débi pé àwọn àkàn rí àwọn ọ̀kan ò rí nínú àwọn tí tajọ lọ so kò sábúrú ń bẹ́ẹ̀ kẹ́ni tí ò rí kan gbójú gísí lójú tó ti yé ó máa magnify ẹ̀ á tóbi ó ní àǹfààní kìíní tán pè ní binocular àǹfààní tí kìíní ẹ̀ wà fún nìyẹn wọ́n á gbèsè bẹ́ẹ̀ wọ́n á ń tẹ̀ ok everybody máa rí so èyí tí binocular máa rí àwọn náà máa rí ṣùgbọ́n binocular àǹfààní ẹ̀ ni pé a fẹ̀rẹ̀ sí tí bá yọ ẹ́sìn tó wà tó láti wá ní ilé kàkàkà mọ́ tó bá túnmọ̀ sí pé kò sí ọ̀kan bẹ̀rẹ̀ àwọn tó lè ká tó yé oríyá tó bà sọ̀rí yà àwọn tó lè ló but ó kéé ọ̀nà ó lè ló fi lè rèmi náà lọ́rùn tẹ́mi náà ó fi rí hmm, kò lè tó bá wọn àtijọ́ rí náà nù àbí ó máa magnify ẹ̀ so àǹfààní kinní tó ọ̀rọ̀ nìyẹn ká ń pè ní bàìlókúlà nìyẹn so ẹ̀sìn takùbà inókúnà torí pé in tó ti yọ ó bóyí nẹ̀ ó jẹ́ kó tóbi ká lè ṣúklẹ̀ ẹ̀hẹ́ so ẹ̀sìn takùn yẹn ṣùgbọ́n tọ̀ in tí ó ti yọ kí la calculate ẹ̀ minus six three four ẹ̀ kí ní kan kí ní kan àti irisẹ́ àwọn ẹ̀dùn ìwọ́dọ̀ pé thirty days ni kí ní kan gbogbo yẹn nìyẹn rádaràdà nìyẹn àbí báwọn kan ti máa ń ṣe níjọ́ nílẹ̀ Yorùbá yìí náà ni nílẹ̀ Èkó yìí náà ni wọ́n wá gbé kàlẹ́ndà oríṣi bíi mẹ́wàá kalẹ̀ ebi ń pèlú kàlẹ́ndà oríba ń wá kàlẹ́ndà agbọ́mọdé kàlẹ́ndà ìjọ kìíníkan kàlẹ́ndà àpọ̀ kí eléyìí mú eléyìí ní àwọn ẹbí yìí monday ni àbí monday ló mú ok monday ìyẹn kọ́ monday monday di méjì ìyẹn kọ́ monday ah ó di mẹ́ta ìyẹn ah tuesday ah one ìyẹn tuesday two ah ah ìyẹn kọ́ monday ah monday di mẹ́rin òkè nínú àwọn mẹ́rẹ̀wá tó wà ń kálẹ̀ èyí tó bá majority carry the vote tó bá yẹ pé nínú àwọn mẹ́wàá yẹn nìyí mẹ́fà ló mú monday mẹ́rin ló mú tuesday monday lábẹ́rẹ́ àwẹ̀ ok very good ń gbọ́dọ̀ máa parí àwẹ̀ eré nǹkan ah sunday ok sunday eré nǹkan ah e, sunday tún ni ah eh ah sunday ok eré nǹkan ah ok monday monday monday monday monday monday méje. sunday mẹ́ta ìtìjẹ́ ẹ̀kéde pé abẹ́rẹ́ àwẹ̀ níjọ́ monday àtúnú níjọ́ mọ́nàmọ́ra oṣù dẹ́wà lókè dẹ́wà tí ó yẹ tí ó sì kíní so ìyẹn nìyí ibi tí sunna lọ òun náà nìyẹn àtìyẹ ó ní ìdárọ̀ anyị fàṣọmù bẹ́ẹ̀ bá ti kojú yín rè ẹ̀bẹ̀rẹ̀ gbogbo àsìkò láàrin táwọn kan bá rí wọ́n á kéde fún àwọn olórí àwọn olórí wa kéde má dúró kú wọn náà gbọ́dọ̀ rí tẹ̀tì ó lè má rí nígbà tó yọ kódà nígbà yẹn nìyí ó lè ní àpólò tó ti yé ókè ẹni tó jẹ́ àti wá fọ́ lójú tó wọ́n rí náà ń tí ò rí náà bóyá ti fẹ́ ṣe ẹ bá gbèrè náà kò ní rí so information òun tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam ni fa akmilu iddata sha'bana sanasin tẹ́ ẹ̀ bá ti rí ẹ̀ka òǹkà ṣàbán kó pé tẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ wa Bukhari nìyẹn wọ́n yóò sọ ọ̀mú so eléyìí ló tọ́ka sí àwọn ìbẹ̀tà bẹ̀rẹ̀ nǹkan méjì ló tọ́ka bíbẹ̀rẹ̀ àwẹ̀ ní tó tọ́ka bíbẹ̀rẹ̀ àwẹ̀ ohun àkọ́kọ́ ohun kọ́ ni pípé oṣù náà ní tó kọ́kọ́ tọ́ka bíbẹ̀rẹ̀ àwẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni rú ìyẹ́tú hilal rírí oṣù ni rírí oṣù number one ṣùgbọ́n bí ò bá ṣe rí látara in tí máa kọdí táàfi rí ẹ̀hẹ́n àwa ṣèkiri á ṣe ìkìmọ́lù ṣàbán ṣàbán wọn yóò pè eléyìí ni ok tábà wà nínú ìlú tó dá sí pé àwọn ìlú yìí ọ̀sán làwọn ní ń kọ́ because oṣù tá à ń sọ yìí oṣù òkè ń yọ lọ́sàn-án alẹ́ ni bóòrò yẹn ṣe yọ lálẹ́ ọ̀sán ni àwọn olùkọ́ ń bẹ tó lásì pé lọ́dún oṣù mẹ́fà ọ̀sán ni tó ti oṣù mẹ́fà alẹ́ ni bóòrò ṣe ṣe àwọn olóyè nìyí àwọn lo òǹdíwọ̀n àwọn ìlú tó súnmọ́ wọn tó ti yé táwọn láǹfààní nọ́mà bọ́jọ́ ṣe máa ń ṣàṣà rẹ̀ àwọn lo information lọ́dọ̀ wọn gbàjẹ́ pé oṣù mẹ́fà ọ̀sán ni òru máa mú kó tó wọ̀ wọ́n lè gbàwẹ̀ wọ́n lè fìyẹn gbàwẹ̀ wọ́n á pè wọ́n ok ìgbà ni kíní kan táìmù wọn ni wọ́n mọ̀ lò ṣókílẹ̀ torí pé tí wọ́n yìí ti kọjá ọjọ́ ó ti kọjá ọjọ́ kódà ó ti kọjá ọ̀sẹ̀ kódà ó ti kọjá oṣù kan ṣùgbọ́n lópin tó lè kọjá ọjọ́ yẹn nìyí àwọn ò lè ṣe àlẹ́ìlú wannahar wọn níyẹn so wọ́n wá níbi ìlú tó ń lo àlẹ́ìlú wannahar òun ni wọ́n fi bákan náà tó bá jẹ́ sí pé ìlú tá a wà oòrùn bẹ́ẹ̀ máa ń pẹ́ kó tó wọ̀ àbí òṣùpá bẹ́ẹ̀ máa ń pẹ́ kó tó yọ yóò yọ ní òjò o tó ti yé yẹn ni pé ilẹ̀ oṣù àmọ́ yóò pẹ́ kó tó ṣú àbí ọ̀sán ó yọ àmọ́ yóò pẹ́ kó tó yọ bí àpẹẹrẹ bọ́lá fi hàn pé ojúmọ́ kan yóò ní léèlù anínàhárù afẹ́jẹ́ bíi twelve twelve twelve léèlù twelve nahárù ọ̀sán wákàtí méjìlá òru wákàtí méjìlá gbẹ̀dẹ́ kí nìyẹn sheikh sọ́lẹ̀ ìfẹ̀mí rahimahullah nínú sharh mubti wọ́n mú mẹ́tọ̀dù kan wá tábàfẹ́ mọ ìdajì ọjọ́ wọ́n ní ẹmọ̀gbà tí gbà tí alùfájàrí bá yọ tẹ́síyé gbà tí oòrùn bá yọ láàrọ̀ àti gbà tí oòrùn bá wọ̀ láàrọ̀ ẹ̀dì bá dẹ̀sí méjì ìdájọjọ́ nù sóyé <laughs> tóòrùn bá yọ ní 7 ó yọ bí àpẹẹrẹ yọ 7 a.m. ó sì wọ̀ ní 7 p.m. ẹ̀dà sí méjì ẹ ti mọ tí ọjọ́ kọ̀ọ̀kan tó gbà nù ẹ ti mọ dájú ọjọ́ nù yẹn nígbà tí òun wá tẹ tó máa tàtàrí kọsọ òrùn yẹn ń bọ̀ wá ni tó bá ti wá dé dájì adúró ayé tí wọ́n á mú jọ́ni rẹ̀ so ibi ìdájì ẹni tó wá dó táwọn fẹ́ mọ ìdájì ọjọ́ bá ṣe mọ́ nìyẹn láàrin yíyọ oòrùn àti wíwọ̀ oòrùn so àwọn òlù tó bá dá sí pé àwọn nìyí ìgbà tí oṣù oṣù òṣùpá máa ń yọ lọ́dọ̀ wọn ó máa ń léètì táǹsán bẹ́ẹ̀ ni pé alẹ́ wọn ó lè mọ́ ju three hours lọ nínú twenty four hours òòrùn wọ̀ òòrùn wọn wọ̀ àlùfájàrí yọ three hours tó ti yé ó lè wáyé bẹ́ẹ̀ àbí tó túmọ̀ sí pé àwọn ìlú yẹn nìyí tó yẹ pé òòrùn wọ̀ alifájà rí yọ three hours péré ni arásá àwọn ìlú yẹn nìyí in tí wọ́n fi ṣe ọ̀sán how many hours twenty one hours àbí twenty one hours òun ni alẹ́ àti alifájà rí in tí wọ́n fi ṣe eh, ọ̀sán so kò ní ju bí three hours lọ báwọn wọ́n ṣe ṣe lókùngbà táwọn bá ti lè ní àlẹ́ ìlú wà nàárù wọn ò ní lo káńtì àwọn ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó ti yé tó wà nọ́mà wọn á lo tiwọn iná ni bọ́lá ṣe mú wá nìyẹn torí pé a máa ń gba àwẹ̀ ní kí ni a gba àwẹ̀ láti ọlọ́ni súnmọ́ àti mùsùlùmá ilẹ̀ lẹ́yìn tí wọ́n ní lẹ́yìn tí wọ́n ní nàárù tó bá ti ní òtí tán tókílẹ̀ so eléyìí máa ṣẹlẹ̀ táwọn ìlú tó wà ní kókínà Scandinavian countries bíi Sweden lára òlú yẹn nìyí wẹ́dà wọn máa ń ní agbára kódà àwọn ọmọ olùmí máa ń kókòrò òlù tí Ramadan bá ti ń dé bá ti ń súnmọ́ tó nígbà míì wọ́n lè gba Ramadan ní fún twenty two hours two hours péré tó kù wọ́n fi <laughs> sínú wọ́n á kí magribi wọ́n á kí ṣáì wọ́n á sọ̀rọ̀ kínkínní. fájìrò yọ two hours a tún bẹ̀rẹ̀ àwẹ̀ ah, àwọn mẹ́rin pé dàmídẹ̀ ah. ni yí ó ọ̀rọ̀ kejì tó dá pé hours gẹ́gẹ́ wọ́n fi àfájàrí yọ báyìí awa bẹ̀rẹ̀ wọ́n wà sínú ní after two hours ó dàbí ọ̀dà <laughs> so bákan méjì ni ìgbà míì three hours ìgbà míì four hours but hours ló mọ́ ju tiwa lọ tí ọ̀rọ̀ mọ̀dá bá ti bẹ̀rẹ̀ wọ́n náà lè type ẹ̀sọ́ internet n country with the fastest hours àbí the longest period of Ramadan the longest hours of fasting wàá rí ẹ máa list wọn ẹ bá wọn kẹ́dùn ó ti yí wọn ẹ bá wọn kẹ́dùn ẹ̀yin ní kẹ́ mọ́ dópẹ́ ti yín tọ́ lẹ́yìn náà sheikh abdulrahman asaadi rahimahullah wa ni wàyùsọ́ọ̀mù bẹ̀rù yẹtí adìlín lìhìláàlìhì wàlá yaqbalu fi baqiyati ash-shuhur illa adlan mi ni pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn Ramadan tí ìjọba nídìí òun náà ni rírí tẹnìkan bẹ́nìkan bá ti rí a fi bẹ̀rẹ̀ àwẹ̀ àbùkátà kó déyàn méjì àbùkátà kó déyàn márùn-ún àbùkátà kó déyàn mẹ́wàá fún ìbẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n láti lè terminate àwẹ̀ Ramadan at least ẹlẹ́rìí méjì tí wọ́n rí tẹ́tíyé lẹ́sẹ̀ láti lè bẹ̀rẹ̀ ìyàtọ̀ wà pẹ̀lú láti lè parí ẹ̀ sábà ti rẹ̀ ẹ̀yọ̀ òtítọ́ sọ yẹni tí ó rinlẹ̀ kí ó wá jẹ́ sí pé tí wọ́n bá rí oṣù fúnra rẹ̀ ṣé ó lè bẹ̀rẹ̀ àwẹ̀ àbó lè bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ aróṣù àwọn lọ sọ fún ìjọba ìjọba ò wá gbà wọ́n nìkan náà ní orí oṣù ìjọba ò wá gbà moroṣù mori ní mori ọjọ́lá wọ́n lọ sọ ìwà ní àgbà ò tí wà á ṣiṣẹ́ pẹ̀lú tí wọ́n rí eléyìí àwọn afáàní ya pẹ̀lú lórí ẹ̀ ẹnu oko torí pé ó súnmọ́ kó rí ó dẹ̀ súnmọ́ kó má rí ok káàtì àwọn kan níwàá gbà gbà tí wọ́n ti lè rí un wà gbà àwọn kan nínú ò ní gbà torí pé súnmú wọ́n ní torí pé sọ̀wọ́mùkùn yàwó mọ́ta súnmún tẹ́fẹ́ bẹ̀rẹ̀ nígbà tí àwọn èèyàn bá ń gbà ní wàfìtìrókùn ìṣínú yín ìyẹn ni ọdún yín ọdún àwẹ̀ yàwó mọ́ má dáwẹ̀ gbà rẹ̀ so ọ̀rọ̀ àwọn àfáà kan nìyẹn wípé ó lè dàgbà ẹjọ́ gbà á pẹ̀lú aráàlú ni àwọn míì nù èèyàn á gba àwẹ̀ fúnra rẹ̀ àmọ́ kó má fi hàn níta kó má jà sí pé yóò mọ ìyapa sí àwọn olórí bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ túnu wọ́n ti rí kóṣù ti yọ ṣàwálì ti yọ ok ṣàwálì yọ

oróṣù ìdòlìhíjà ìyẹn lóṣù hajj sábàtì oróṣù yìí ìjọ kẹwàá rẹ̀ òun lọ́jọ́ àràfà ìwọ́n wá rí wọ́n lọ sọ fún ìjọba pé mo mọ̀ oróṣù ìdòlìhíjà ìjọba wa láwọn ò gbà ìwọ nìkan ló wá rí ṣé wọn nìkan lọ sáràfà ni wọ́n ní rárá ò dúró tó túmọ̀ sí pé kò wọlé ṣùgbọ́n náà ni tí wọn nìkan bá rí oṣù wípé ah Ramadan ti parí o ọ̀la lọ́dún tí wọ́n bá ti gbà lọ́wọ́ rẹ̀ fi gbàwẹ̀ gbàwẹ̀ pẹ̀lú wọn ò lẹ́sẹ̀ àwọn àfáà míì wọn mọ̀ pé kẹ́ni yẹn kó túnu sìríyẹ́n kó túnu lábẹ́ torí pé kò gbọ́dọ̀ ju twenty nine sí thirty lọ sọ àmì ìwò pé wọ́n ti tẹ̀sílì tó bá dá sí pé ẹni yẹn ààwẹ̀ ti pé twenty nine wọn wari wá rí oṣù òun wá tó ti yé wọn ò rí òun wá rí ìjọba wà gbà lọ́wọ́ rẹ̀ ìjọba wà ní òkè yẹn aráàlú ẹ fi ọ̀la kún àwẹ̀ yín kó jẹ́ táàtì ṣé tóun bá fẹ́ ẹ̀kan yẹn kún só yapa ẹ̀sìn àbí kò yapa ẹ̀sìn ètò lékè ní pé kò yapa ẹ̀sìn kó fẹ́ yẹ kọ̀ọ̀kún kó náà fi bàtà ẹ̀tùnú bàtà ara àlùbá túnú ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kó fẹ́yẹ ẹ̀kọ́ kún kó pé táàtì kò tí ì túmọ̀ sí pé ó gbà lé kò tí ì túmọ̀ sí pé ó gbà ó ṣeé ṣe kó nípa ṣe kó ṣe mistake lórí nǹkan tó rí so ọ̀rọ̀ pọ̀ lórí agbárin yẹn wa yajibu tabyitu niyyati li siyam al-fardi wọ́n ní ó jẹ́ ọ̀rọ̀ èèyàn náà bákan náà wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá gba àwẹ̀ ọ̀ranyàn àfi kó fi àníyàn rẹ̀ múlẹ̀ kálùfájà rẹ̀ kó tó yọ báátà bájẹta ìyẹn pé kó sùn lórí àníyàn tí a ah, máa gbàwẹ̀ lọ́la láti fi báátà báátà ni kíyàn sùn nìkan bẹ̀rẹ̀ ti yọ bẹ́ẹ̀tù sáńpẹ̀ ní ilé láti ibi báátà ni alimabit ibi tá a sùn sí lára ṣe hajj almabid bí Muzdalifa ká sùn sí Muzdalifa mọ́jú so báàtà lára ìsun ààyè kan díjọ́ kejì náà pè ní báàtà sópẹ́ náà wọ́n wá ní tẹ̀bíyìtù láti lè bá yẹta kó sùn lórí àníyàn pé màá gba àwẹ̀ ṣùgbọ́n tẹ̀bíyìtù yẹn nìyí ó ní hadu hadu rẹ̀ ni pé at least ó gbọ́dọ̀ wáyé kálù fàájà rí òdòdó tó yọkọ́ tó pe as-salatu khairu minan nawm bẹ́ẹ̀ ò bá sùn lè lórí ṣùgbọ́n mọ̀ pé kó tó di pé as-salatu khairu minan nawm mi wọ́n kéde rẹ̀ àníyàn yẹn gbẹ́rẹ̀ wà tá mo fẹ́ gba Ramadan mo fẹ́ gba àwẹ̀ ọ̀ràn yẹn eléyìí ó bẹ fún gbogbo àwẹ̀ tá a bá fi ń ní àwẹ̀ yẹn kò bá jẹ́ àwẹ̀ kàfárọ̀ kò bá jẹ́ àwẹ̀ lòzóòrò ìwẹ̀ kó jẹ́ nú àwọn tó bá wà mẹ́ gbogbo pátápátá tó bá ti jáwé ọ̀ràn yẹn àbí kọ́dọ̀ Ramadan lára àlàyé tá a ṣe ní kútùbà nìyẹn ṣé ti yé fáwọn tó jẹ gbèsè Ramadan eléyà kéèsì fáwọn obìnrin obìnrin ló mọ́sáwà wọn jẹ Ramadan bẹ́ẹ̀ kó jẹ méjì bẹ́ẹ̀ kó jẹ márùn bẹ́ẹ̀ kó jẹ méje títí àbẹ́lò méjì yìí bẹ́ẹ̀ kó jẹ gbogbo oṣù Ramadan bá tó bá bímọ sí tó bímọ níjọ́ fọ́ọ̀sì Ramadan ló bímọ ṣùgbọ́n tá bẹ́ fẹ́ dá a padà àkànlẹ́rẹ́ ká mo ejí láàárọ̀ yìí mo fẹ́ plan pé kí n jẹ ráìsì ní o but aago mẹ́jọ mi ní appetite ok jẹ́ sọ́ di Ramadan jẹ́ sọ́ di Ramadan yẹn kí Ramadan mi rárá o èèyàn kí n cross Ramadan abẹ́ni àwẹ̀ ọ̀rọ̀ a cross yẹn a gbọ́dọ̀ fàníyàn síwájú kí alùfájàrí kó tó yọ ìtafàwà tó ń sọ nìyẹn anábíwá muhammad sallallahu alaihi wa sallam onímọ̀ lẹ́m yabit asiyama fi lẹ́yìn fàlà siyama laha ẹnikẹ́ni tí ó bá fi àwẹ̀ rinlẹ̀ àwẹ̀ ọ̀ranyàn nílẹ̀ síwájú kí alùfájàrí kó tó yọ ohun tó ń kò ní àwẹ̀ so afa níyẹn nílẹ̀ alhamdulillah àníyàn rẹ̀ kò túmọ̀ sí pé kákọ́ nawaitu nawaitu gbogbo yẹn ni kò alhamdulillah ana in lamamurin farada sharidan wala musafir safara ba'idan lillahi ta'ala tí wọ́n kó jọ allah akbar wa gba gbogbo gbìyànjú wọn ìjọba jẹ́gẹ́ a ṣe kọ́lọ̀bá wa dáríjì wọn kò wọ́n kó wájú sí mọ́ṣáláṣí gbogbo everybody àti ìyàwó everybody wọ́n máa wí ẹ máa wí tẹ̀lé mi o èmi ní aṣáájú àkọ́kọ́ náà wáyé tù náà wáyé tù anna suma anna suma ramadana ramadana illa mu'amrili illa mu'amrili maralan shadidan maralan shadidan wala mu usafiru wala mu usafiru safaran ba'ida safaran ba'ida lillahi ta'ala lillahi ta'ala àti ìdàlẹ́rù ìgbìyànjú ni mo ti gbìyànjú eléyìí ànánàdàdà ah, ah, kò mú tó ní pé àníyàn nìyí èyí kìí ṣe tí ẹ máa fẹnu sọ àníyàtú mahalluha alqalb orí ọkàn làníyàn máa gbé afáwọn àtọkọ tíra yìí afẹ́fọ́nrẹ́sì lọ pé wọ́n kọ síra òṣòlù fẹ́kì kan tí àwọn òṣòlù tí àfáà yìí pọ̀ afárádà yìí rahimahullah lára wọ́n síra wọn manzumatu manzumatu òṣòlù fẹ́kì wọ́n sọ̀rọ̀ àníyàn bẹ́ẹ̀ wọ́n ni àníyàtú ṣàrtù lèkúlè amẹ́lì bíyà àfàrà wàlfàsáàd lèkúlè amẹ́lì àníyàn mọ́jẹ̀mú sí gbogbo ní ọ̀rẹ́jì kódà kó má jọrọ ẹ̀sìn ká má jùlọ sọ̀rọ̀ ẹ̀sìn kò yé àníyàn láti má mọ̀ pé o ṣe dà bó o ṣe dà tó fẹ́ jẹun ẹ sọ fún mi àgbẹ̀ tó palẹ̀ tó gbin ẹ̀gẹ́ ẹ́ ó gbin ẹ̀gẹ́ ó gbin ẹ̀gẹ́ kékeré láì ẹ̀gẹ́ wá wù ọ̀gbẹ́ tó wà ó wá ẹ̀gẹ́ ó bẹ́ ẹ̀dọ́ ṣé ẹ̀gẹ́ ṣe ń bẹ̀ ṣé ẹ̀fẹ́ jàmọ̀lá ni àdékìlẹ̀ nígbà yẹn lórí ẹ̀ ìbéèrè jákú jàkú ni ó bẹ́ jẹun náà ni ṣé ẹ̀fẹ́ jẹun ni àbí ó bẹ́ jẹun náà ni àbí ẹ̀fẹ́ fẹ́ gbé lásán ok àgbẹ̀ tó wá sí gbogbo ẹ̀ tán ó wá rí gàrí àbúrò èlùbọ̀ ńbẹ̀ ó wá tẹ́bà tó tébù àtọ́bẹ̀ ẹ mọ̀ ti jẹun ẹ mọ̀ ti jẹun ẹjọ́ kí làníyàn yín lórí oúnjẹ yìí ah ìmọ̀ òwúrọ̀ ni ẹ̀ẹ́kẹ́ dàníyàn ẹ̀ẹ́kẹ́ dàníyàn jẹ nàwọ̀ ẹ̀tù àná àkúlà ẹ̀bà àwọn ọmọ tó fẹ́ jẹ wọ́n kọ́ sí mọ̀ pé kó tó jẹ́ gan ó ti jẹ dájì máa parí léyìí ọba yẹn ta sọ́sọ́ ó ti fi sókè tó máa ń fi hàn dàníyàn kìí ṣe ẹnu náà fi ń dàníyàn orí ọkàn máa ń tó bá fẹ́ ṣe ìtàn pẹ̀lú àníyàn nìyẹn so àníyàn máa ń ṣíwájú iṣẹ́ àníyàn máa ń tọ́ka síṣẹ́ kò yé bẹ́ẹ̀rù mo jùlẹ̀ yìí tí mo sọ nàwọ́ èsù yìí tí mo fi mú bí sọ nàwọ́ èsù bẹ̀rẹ̀ méjì mo jùlẹ̀ mo sọ pé tí má ti jùlẹ̀ ẹ mú nǹkan mi dání tí mo sọ nàwọ́ èsù yìí ẹ̀hẹ́ tó kò sẹ́ni tí kì í láníyàn lórí gbogbo tó abẹ́ ṣe àfi wèrè àbí màtó wèrè up and on ẹ mọ wèrè up and on èdè ọ̀fù èdè ọ̀hún afọ́jọ́kan yà wèrè ọ̀kan sinmi ọ̀dọ́kan yà wèrè ọ̀dọ́kan sinmi àbí half of the day owó ọ̀bẹ́ ọ̀nà pé màá tó ọ̀fọ̀ àwọn lè máa ń pè wọ́n àwọn ọ̀fún gbà mí bá ti wọ́n fún báyìí ó ti di wèrè nìyẹn bá ti wọ́n báyìí ó ti di gbádùn nìyẹn so ìgbà tó bá ọ̀fún yẹn nìyí kò sá nìyẹn ìgbà tó bá ti wà ọ̀n ọ̀là nìyẹn nìyẹn àwọn ọmọdé àwọn ọ̀là nìyẹn ẹni tó bẹ lójú oorun kò lá nìyẹn ìyẹn sùn lójú ọ̀run ìwà ni ní orúkọ jésù ní a ẹ̀dìdì ẹ̀dìdì ṣé mùsùlùmí ni mùsùlùmí ni mùsùlùmí lẹ́yìn ẹ̀dìdì kèfèrí kí ni mo ṣe ẹni orúkọ jésù bàtà ẹ̀sùn ìwọ́n tó pè ń kèfèrí wọ́n gángan ní kèfèrí torí bó wò láníyàn síwájú tó ṣe lákàyè ńkọ́ ó ti yẹ tòwàzáì so àníyàn máa ń gbáwájú lórí gbogbo ṣe tọ́ tá a bá wá fẹ́ gba àwẹ̀ àníyàn àwẹ̀ fọ́lọ́hun yóò jókòó lórí ọkàn wa eré ìjẹ́ dandan fún gbogbo àwẹ̀ tó bá ti jáwé ọ̀rọ̀ èèyàn ṣùgbọ́n àwẹ̀ náfìlà kò sábúrú bẹ̀ a lè dọ́bù kírọ́ọ̀sì ẹ̀ tó ti yé àpẹẹrẹ àpò rẹ lè owó lè sápẹ́rẹ́ pọ́ọ̀tù lè rẹ lè gbọ́lúdé àpò rẹ sì ó lè gbẹ́ kó dàbí pé èkó tó tún jẹ́ àpò gan-an wúrú rẹ sì báyìí ò sí ń bẹ̀ ní nǹkan bí aago méjìlá ọkàn decide ni pé wá ah, jẹ́ ń gbàwẹ̀ monday ní nǹkan bí aago méjìlá kò sáàbùrú mẹ́ àwẹ̀ rẹ̀ lọ nìyẹn ló jẹ́ pé àwẹ̀ ọ̀ràn yẹn tá a bá gbàfẹ́ lọ́hùn á bó ṣe wulẹ̀ kó mọ láti jà tá a bá fi lè bẹ̀rẹ̀ àgbọ̀dọ̀ jà sọ́dọ̀ yé àgbọ̀dọ̀ jà torí wọ́n kọ́ ló ní ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lónìí nígbà tó gba Ramadan àbóhùn san gbèsè Ramadan kí yẹn gba Ramadan lọ́la kó wá darí bí aago méjìlá lọ́sàn-án la kó wá gbé àmàlà àti gbẹ̀gẹ̀rẹ̀ àti ewédú wá àti ẹran bọ̀kọ̀tọ̀ ara ṣùgbọ́n yìí èmi ní sátọ̀dẹ̀ jẹ́ ń jájọ mo lè gba àwọ̀ yẹn padà ní Sunday ló bá jà Ramadan tó ń san gbèsè àbẹ́wò kàfárà tó bá mọ̀mọ́ jà wàá dá padà ìkànnù wàá tún wá san gbèsè tó ń Ramadan àyè mọ̀mọ́ jà Ramadan kò yé odi mélòó odi méjì tó gbà padà ó wà nù Ramadan nìyẹn <laughs> o tó àmọ́ máa jà àwọn afáàtọ̀ níwà gba 61 one ìyẹn ò lálàáfíà àdéhùn ò lálàáfíà àmọ́ ò ní gba sixty one àmọ́ ó gba méjì ó ṣe kọ̀dọ̀ títí ó ṣe kọ̀dọ̀ gbèsè tí ó jẹ wàá san ó tún wá jẹ gbèsè wàá tún wá san kọ̀dọ̀ òdi kọ̀dọ̀ méjì tí wàá ṣe ṣùgbọ́n àwẹ̀ náfìlà èyí ò ní èyí ò ní ìdíkà àníyàn kò gbà wájú jàmá eléyìí jẹ́ nínú àwọn àlàyé mọ́jẹ̀mú táfà wa tí wọ́n mú wá àwọn mọ́jẹ̀mú yìí ò pé bó ṣe wòlẹ̀ kó mọ̀ ẹ̀rí kó mọ́jẹ̀mú mélòó wá mẹ́ta alákọ̀ọ́kọ́ yóò jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ajẹ́ tó ti bàlágà ẹlẹ́ẹ̀kẹta ajẹ́ ẹni tó níkàpá

so àwọn méjèèjì ọlọ́run ní kí wọ́n fàwọ̀ ẹlẹ́ lásìkò àwẹ̀ wọ́n wà dápadà lẹ́yìn Ramadan ọlọ́run sọ̀rọ̀ kẹ́nà mi kò mọ̀rọ̀ yídọ́ àwọn àlà sáfárí fa iddatun min ayyamin ukhra ọlọ́run lẹ́ni tí ó bá já rìnrìn àjò àbẹ́ni tó bá já láàrẹ̀ nínú yín kó dá padà lẹ́yìn Ramadan tó túmọ̀ sí pé lára mọ́jẹ̀mú tí ó sọ àwẹ̀ dọ̀rọ̀ ṣé irú ìrìn àjò eléyìí tó wà láyé yìí tó ṣe pé à ń gun bàálù ẹ́ plane tá a gbádùn jẹ́ pé ac gbogbo tutù nílílí ṣé irú yẹn ni gbogbo ìrìn àjò eléyìí kọ́ o ẹni tó sọ bẹ́ẹ̀ ó tàn ń sọ ìsọkúsọ asafar safar ìrìn àjò ìrìn àjò mọ̀ ẹ́ dẹ́ títí yé adájọ́ Muhammad sallallahu alaihi wa sallam wọn asafaru kìtàtún من العذاب. ó ní آه. ìrìn àjò ah ìpín ìyà ni ìpín ìyà sábà ń pín ìyà ìyà ìyà ìyà nínú ìyà òun náà ìrìn àjò wàláì bọ́dẹ̀ ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn tẹ̀sí ló dá sí pé in fact lásìkò tá a wà yìí lásìkò ọ̀làjú yìí òun ni ìrìn àjò ló nira fáwọn èèyàn ju àsìkò àwọn ànábì ọlọ́run àbàlọ́ ẹ sọ fún mi ẹni tó gun ẹṣin olóhùn lọ Ìbàdàn ìwọ̀n pàkàrà pàkàrà pàkàrà pàkàrà tó bá sì jábọ́ tó ti yé èyí jábọ́ lórí ẹṣin kí yàn kú tẹ́sí ò bá tẹ̀yàn lórí bí ó lè kan lápá ó lè kan lẹ́sẹ̀ ó lè bú lára àbí bí yàn bá jábọ́ lórí ọ̀kadà àbí ọkọ̀ lásìdẹ́ǹtì èyí tó wá burú jù wọn náà ní bàálù aeroplane táwọn ẹ̀rọ bóyá òun ló rọrùn jù òun ló rọrùn jù kẹ́ẹ̀ kò sẹ́ni tí ó wọ plane tí ò ní ní bẹ́ẹ̀rù nígbà tó máa fẹ́ gbéra báyìí tó kọ́kọ́ tó kọ́kọ́ sáré bíi tó fẹ́ wọ bíi three to four hundred miles gbogbo làkàyè rẹ̀ wàá ti sọ mí làkàyè rẹ̀ tó máa gbéra báyìí gbogbo tó ti jẹ pátápátá ẹ̀bà ló jẹ́ ní funfun ni gbogbo ẹ̀ ló sálọ a máa ṣe é láì bí ẹ̀yẹ bí abẹ́ni kò fẹ́ jábọ́ ó máa rí ilé ayé lẹ́lẹ̀ báyìí ee tọ́ àfíṣù máa sọ́wà lókùn báyìí ìbẹ̀rù plane ó ju gbogbo bẹ̀rù mọ́tò ẹṣin lọ ìdá sí pé jama kọ́lọ̀ mọ́ sọ́wà lè tí plane bá crash tó bá ní accident jama ìpínlẹ̀ ni pé zero safety ẹ má ẹ má expect pé nìkan máa là ìpínlẹ̀ nìyẹn tẹ́tíyé tọ́ tó bá wu ọlọ́run èèyàn lè là tó bá wu ọlọ́run plane ah Allahu akbar ó bẹ́ gbéra ní o ó wà ní gíní ní o ó bẹ́ balẹ̀ ní o ìbẹ̀rùbójó ni lẹ́fìn wà mẹ́ ìbẹ̀rùbójó gbogbo ẹ̀ wà ní báyìí ẹ sọ fún mi tọ́mọ́ ní kí èèyàn bẹ́ látọ̀ àjà mẹ́wàá ṣẹ̀pálẹ̀ rẹ̀ tó lè bẹ̀ àbí ṣíṣe ò lè bẹ̀rẹ̀ kí fẹ́ one million àmọ́ bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ nínú plane ń bó lọmọ tó ń bẹ lọ wọ́n tó rí lẹ̀ bá lọ bẹ́ báyìí ó lọ bẹ́ sínú omi òkun ó bẹ́ náà nù àbẹ́ lọ bẹ́ sí ó lọ bẹ́ sí igbó orúmọlẹ̀ ó bẹ́ náà nù ó lọ bẹ́ sínú pápá ní desert ó tẹ̀ mọ síbi tó bẹ́ sí tò tó sì lọ bẹ́ sáré àwọn ohun <laughs> àwọn èèyàn tí àwọn ìdajì èèyàn tẹ́ máa ń jẹ́ èèyàn jẹ̀mọ́ kọ́lọ̀ kó ṣàánú wa ni so gbogbo ìbẹ̀rù yẹn ni yóò wà lẹ́nu ẹ̀mí tí bẹ́ẹ̀ nìkan mi kéjì ni pé àwọn ẹyẹ kan bẹ tó máa ń fọ́ gíláàsì plane tẹ́sí bed riot náà ń pè bed riot or bed crash ẹyẹ ni afọ́ gíláàsì afọ́ wíṣkì tó bá lẹ́gbẹ̀ẹ́ fọ́ báyìí bẹ́ẹ̀ nìyí bàálù dànù torí atẹ́gùn gbọ́dọ̀ wọnú plane ìwà sọ fún mi so sábà ní kíyàn gun ẹṣin débi tíyàn lọ èwo ló múrọ̀nù wọnú méjèèjì plane ó tètè gbìyàn débẹ̀ ni but ìbẹ̀rù bójú tí ó wà Allahu Akbar kékeré kọ́ plane kan ní Malaysia wọ́n wá fún dídí ọdún mẹ́wàá wọn ò rí wọ́n wá detect ẹ̀ láìpẹ́ múra ti rí inú omi ṣe èèyàn kan wà mẹ́ plane léwu so kí àwọn sọ pé torí pé plane ti wà ẹ̀ẹ́n kìnìyàn ìjọ́ nìyẹn ti rọrùn náà irọ́ o. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى ṣùgbọ́n wọ plane ó ṣàmọ̀ jẹun ní rírà láì ṣiṣẹ́ nínú plane ó sì mọ̀ jẹun ebi ó sì mọ̀ pọ̀ torí pé <laughs> ìbẹ̀rù máa ń kún jẹ lọ ìbẹ̀rù ó jẹun yóò lé ó wá lọ tó àmì àánú wa ọ àánú wa fún àjàgbọ́n ní jẹun jẹun torí pé o kọ̀kọ́ tó àmì lásán náà nìyí ebi ní gbọ́ gbogbo tó jẹ́ nìyí ó sì lọ ṣùgbọ́n ó máa ń gbé ibi ó máa ń gbé jẹ kúrò nípa èèyàn ó máa ń fa ibi fún èèyàn ṣé ọlọ́gbọ́n léyìí lọ́lọ́run bá mọ̀ ló fi ní tẹ́ ẹ bá ń bẹ lórí ìrìnàjò ẹ fà wẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá lè gbà náà bákan náà kò sábòrò ń bẹ̀ ẹ lè gbà so eléyìí òun ni nínú àwọn àlàyé tí asheikh abdulrahman bin nasir asaadi rahimahullah tí wọ́n mú wá fún wa nínú tírà rẹ̀ abẹ́lọ́ba allah subhanahu wa ta'ala kọ́lá mọ́ṣá ṣe àlékún imani àti àlékún àgbọ́yé fún wa wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallam